أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني ومن عقب امري هارون اخي اشهد به امري واشهد في امري فينصبر كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا على قد أوتيت سؤلك يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الحج والعمرة لله فإن طيب، أحصيتم فما استيسر من الأجر ولا تعرفوه سبحا حتى يبلغ الأجل محله فمن كان منكم مريضا أو به على رأسه ففرية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك عشرة كاملة ذلك لمن لم يكن أهله خالي المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحسنتم فما استيسر من الحج ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدم إلا فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فمن وما استيسر من الحج فمن كان يدف صيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك حرة كاملة ذلك لمن لم يكن أهله هذه المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب Adá ọpẹ́ púpọ̀ fún Ọlọ́run. Adẹ̀tọrọ ìkẹ́ àti gbẹ̀rù fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam abẹ́lọ́n bí àwẹ̀ Ramadan ṣe ń tẹ̀síwájú ó mẹ́tàlá ó 13 lónìí ìgbà ọba ibi ọ̀sẹ̀ ti ń bọ̀ á bẹ̀rẹ̀ sí ní wá Lailatul Qadr òru tó lóore jù nínú ọdún ọlọ́run àbí ọ̀fi wá ṣe kòǹgẹ́ Lailatul Qadr áyà tí a ń bá lọ adébí orígun karùn-ún min arkanili islami nínú àwọn five pillars of Islam orígun tá a dé yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj ọlọ́run tó wá fi umra sí i torí ijọ́ tí wọn náà bá dàgbà afánàbílù ọbẹ̀ lọ sí ájì àbọ̀ ọbẹ̀ lọ sí múra jẹ́ kí n ṣàlàyé báyìí múrọ́bà ń wá sórí máa gbọ́ mi dáadáa máa gbọ́ mi o ìwọ tó o ti dà níyàn pé mò ń lọ sí hajj ọlọ́run ṣe wá lẹ́ni tí ó gbowó dúpọ́ èèyàn ó ṣe umra mọ́ ìlófà tá a bá lọ ṣe hajj sórí gbogbo ọjọ́ tá a fi ń ṣe hajj gan jẹ́ ń sọ fún ọ torí ìwọ tó lè mọ́mọ́ kò jújọ́ márùn lọ gbogbo ọjọ́ hajj kò jújọ́ márùn lọ ilé òṣèré pé ń gbà mí àwọn tó bá jẹ́ olówó àbáwọn tí ń darí ìlú tán bá fẹ́ lọ hajj àwọn èlò three weeks wọ́n èlò a month ìgbà táwa lọ ṣe ájì thirty five days làwa lò ṣùgbọ́n wà láì náà mi dùn pàlù ọjọ́ tó tó bá ó ń dùn mí ní ìsìn pé láti twenty nineteen ètùtù ìfojú kàtàbà wà láì wọ́wọ́ àná tí mo gbọ́ ló ń sọ ọlọ́run tó pè mí kí n wájú ọ̀sẹ̀ fún ọ ní kàbà sórí gbogbo ọjọ́ tá a fi ń ṣe ájì kò ọjọ́ márùn lọ àbáṣámsù gbogbo ọjọ́ ájì ṣùgbọ́n wọn tó máa ń pọ̀ jù máa gbọ́ mi ziyarot àwọn visitations àwọn special abdulmanan tó ń gbọ́ dáadáa àwọn special visitations kí ló wà níbi special visitations yìí àwọn àyè ńlá ńlá kan bẹ làlá ńlọ́wà àwọn àyè ńlá kọjá pé tó ọba lọ ṣe ájì tó ọba tó débẹ̀ yóò lé ìmánì rẹ kú ìmánì rẹ ṣe kí ni yóò tó lé sí i. àwọn àyè ńlá bá débẹ̀ gbà mí a máa sọ torí pé àti bọ́ ọ́nà wáàsí nígbà tá a lè fi jagun báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ ìjọba àbá wá dé àwọn ààyè o ìmọ̀ jẹ́ kí ìmọ̀ ní wa kó tún lè kù sí ṣùgbọ́n pé mo fẹ́ ṣe ájì máa gbọ́ mi dáadáa àwọn ọjọ́ tó pàtàkì jù mo lè sọ fún ọ pé àti beyond the eight vòlè ìjà síbí ọ̀nà tàbí ìjà àwọn ọjọ́ tí ṣe ájì tó sodo síbẹ̀ ṣùgbọ́n tá a bá tètè dé Mẹ́kà oríṣìí ájì mẹ́ta òun ló ń bẹ ẹ̀yin ọmọ JSS three i'm sure wọ́n á ti kọ́ yín as a second term yes or no ọmọ JSS three wo lọ́wọ́ àbí ṣé wọ́n ti kọ́ yín ní ájì àbí wọn ò kọ́ yín wọ́n ti kọ́ yín wọ́n á dẹ́kọ̀ yín ní three types of arch. oríṣi hajj mẹ́ta òun ní bẹ wọ́n ti kọ́ ní ifrog tamotor sọmọ ẹlẹ́ẹ̀kẹta kirog ìwọ́n tó wà lẹ́sẹ̀ swantu wọ́n ti kọ́ wọ tọ́ọ̀bà tó mà oyolódo fònú ọlọ́ọ̀sán náà wà sórí ájì kọ̀ọ̀kan ó lálàyé ṣùgbọ́n yẹ kọ́ lè mi fẹ́ ṣe lórí pé tí bá bọ́ sínú eléyìí àmì túkúra ní àti àṣà ṣe tí wọ́n sọ yé tọ́lá ìnáwó lè lọ́ájì lọ́dún tí ń bọ̀ àsìkò ìkéyàn farabalẹ̀ kọ́mọ̀ tẹ fóònù rárá o ní sàlàwà tẹ́ gbọ́ dáadáa kéyàn mọ́nà ọlọ́run pé o wà láyájì lè yọ o ìwọ́tọ̀ ọba fẹ́ ṣe hajj wàá ti wò pé èwo ni mo fẹ́ ṣe ìkọ̀ọ̀kan nídàájọ́ ẹni tó bá ṣe ìfraud sóòrò òun tiẹ̀ ájì nìkan ló fẹ́ ṣe kí ni ló fẹ́ ṣe èmi tí láǹfààní àti dé sáúdí láti lọ kí wá ṣèṣì ní bíi ten million kí wá ṣe ájì lásán ọlọ́run gbà lóòótọ́ ṣùgbọ́n mo rí sí pé mi manage maximizing opportunity ti mo ni ọpọlọpọ àwa tí èsè pa n lọ ájì gbogbo ụba nínú kiron àbí tàmọ́tò òun la máa ń ṣe kiron àbí kí mo gbé o sórí tàmọ́tò máa gbọ́ mi jẹ́ ìsàlàyé kéékèèké ṣùgbọ́n lè wọnú ẹ̀ lọ títì ìjọta bá sọ̀rọ̀ ájì wọnú ẹ̀ lọ ẹ̀pẹ̀tẹ̀ kọ́lọ́hún ọ̀rọ̀ ájì náà torí ááyà kan fi sọ̀rọ̀ ájì ní bákọ́rà ìbẹ̀ládé kódà ọkàn mi láàlè parí ẹ̀ tí rọmọdán náà fi parí ọlọ́njẹ́ àmọ́ ìwà láyé lọ́dún tí ń bọ̀ tá a bá sì parí ẹ̀ ààbọ̀ bómi sórí tàmọ́ tó ó ṣe ájì àti wúmúra tọ́ ọba ti dé mọ́kà ọkọ̀ ṣe wúmúra ìgbà tọ́ ọba ti wá ṣe wúmúra sórí tó bá fẹ́ ṣe umura àbí ájì ó rà aṣọ funfun táwọn alálàájì máa ń wọ aṣọ funfun kí ló kọ tá ń pè ìrọ kí ló kọ tá ń pè aṣọ funfun yẹn ìlú kọ̀ọ̀kan ó ti níbi tán ti máa ń gbé ìhìráàmù ìhìráàmù ni bó ṣe wẹ̀ tó wàá wọ aṣọ funfun yẹn ṣùgbọ́n àwọn tó bá jóbe dandan kọ́ ni kíkọ́lọ̀ tí wọ́n jẹ́ funfun obìnrin lè lo black ó lè lo brown ó lè lo blue ó lè lo àwọn kọ́lọ̀ míì ṣùgbọ́n wọ́tọ́ ọjọ́kùnrin ò gbọ́dọ̀ lo kọ́lọ̀ míì àfi white ìyẹn ló rinlẹ̀ jù nínú ṣíṣe àwọn sálà àwọn ẹni tí wọ́n ti lọ tó o bá ti wá gbé aṣọ funfun yẹn ó ti wà ní state of ihram ó láwọn àdájọ́ kan tọ́rọ̀ máa sọ funfun ọ gbọ́dọ̀ sọ pé ó fẹ́ lọ dẹ̀gbẹ́ ó fẹ́ lọ pẹran ó ti rí ìdájọ́ tọ́rọ̀ méè kan náà rẹ àtàwọn àdájọ́ míì ṣùgbọ́n jẹ́ sọ tọ́kàn mi lónìí tó bá jẹ́ tàmọ́ túrùn ló fẹ́ ṣe wà á ti kọ́ ṣe umúra sórí umúra gbogbo tí ń jẹ́ umúra kọ̀kọ́já náà kàábà adéfẹ́yìn gbogbo múra kọ̀kọ́já nù kàábà ńgbà ọba ti dé nù kàábà tó ṣe tàwáàfù tó sásàfà àti mọ́ríwà tó ṣe náà fìlà ní màkọ́mù ìbẹ̀rọ̀ yìí mọ̀ wàtàkìdù mi màkọ́mù ìbẹ̀rọ̀ yìí mọ̀ mùsọ́lá gbogbo ẹ̀ náà mẹ́nu súrátùlù bá kọ́ra yìí tó ọba ti lè parí umúra tán báwọn bọ́yá on the ìjà ni wọ́n dé iṣẹ́ máa bẹ̀rẹ̀ bí aláǹdí on the ìjà ìyàwó mọ̀tẹ́lẹ́wì àwọn fẹ̀ bẹ̀rẹ̀ wá níbi ọjọ́ márùn-ún mẹ́fà méje mẹ́jọ ẹlòmíì kan ti wà ní mọ́kà láti ọláǹfààní kọ́ aṣọ ìhìram tó o bá ti bọ́ àwọn tó o lè ṣe tẹ́lẹ̀ o ti lè ṣe kí ni o o ti lè ṣe tó bá ti wá àdíjọ́ tí ọjọ́ ajé ọ̀bẹ̀rẹ̀ ọ wà sẹ́sẹ̀ tún wọ ìhìram wo alimoyin tamotur ọkọ̀ sí umra ọbọ̀ sọlẹ̀ ọ̀padà tó bá sọ ájì sórí kìlọ́ọ̀bù aṣọ ìráàmù ẹyọ kan náà ni. bọ́yájọ́ tí wò dé gangan ìjọ tí ṣe ájì bẹ̀rẹ̀ ọ̀rẹ́ alọ kàbà straight sọ ọ̀rẹ́ ọ̀gbọ́dọ̀ parí ẹ̀ á ṣe múra ọparí múra báyìí àfà òdì mìíràn straight ibẹ̀ làwa lọ àràfà lọ lọ padà wá sí mìíràn mìíràn láti lọ ẹ wa bá wá fẹ́ ó tó lè lọ dùkù níjọ́ kẹta èyí ò lálàyé ìgbà tí wọn náà tí ì máa lọ mọ́kà kálò tí fẹ́ sọ́kà aláàjì là ń bá sọ̀rọ̀ a máa ń fẹ́ lójú pé ẹ ṣe báyìí ọlọ́run sọ báyìí lèmọ́nà àrọ́dà a máa kó tiẹ̀ ṣùgbọ́n gbà bá débẹ̀ nínú àwọn àyà àbákọ́ra ìnáà máa máa sọ wọ́n máa ń sọ fáwa náà nígbà táwa ní ìlọ ají ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ akẹ̀mọ́ tíọ́rì ìgbà tá a tó débẹ̀ ní Pásítà tó ṣe kí ni ọlọ́run adúpẹ́ rẹ̀ ọlọ́wọ́ níwà tí mo láhájà wálé ọmọrọ́ta lè la ọlọ́ni ẹ̀yin gbogbo aráyé iṣẹ́ ájì àti iṣẹ́ umura tẹ́ ẹ fẹ́ ṣe nǹkan alákọ̀ọ́kọ́ lila ibi tí mo ti fẹ́ gbé nù o àfọ́ àwọn amsa sẹ́gbọ́ ọlọ́ni lila bàbá wa Sheikh alàlámà Muhammad gbọ́nà sọ́lẹ̀ àlòfèémìn wọ́n ní láàmù tó wà ń bẹ̀ yẹn lìlà lílá wọ́n ní tùfídùl ikhlas yáàní mukhlisina lillahi azza wa jalla mọ̀mọ̀tàfìlínà lè amúrì wá àti mọ̀làhájá wà lè umrata lillah sórí àti ájì umura tẹ́ẹ̀fẹ́ ṣe mukhlisina Essay with sincerity of intention for Allah and Allah alone. So láàrin ìgbọ̀n tẹnu mọ́. Àǹtí Àmìlá, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lọ ṣe ájì nílẹ̀ Yorùbá àti wáyé, wọ́n fèlì láàrin yìí. Mo fẹ́ lọ ṣe nǹkan torí ìtọ́lọ́ one problem wá wà mí ìlélọ́mọ́lọ́dún yẹn yóò dùn mí lódodo torí ẹni tó bá ń lọ ájì wàláhì kàábà lọ́kàn rẹ̀ máa wà nígbà táwa náà tó débẹ̀ lọ́kàn mi tó balẹ̀ pé àṣẹ́mi náà ṣe ájì ṣùgbọ́n fún díkà àbídìkejì kọ̀bọ̀ sí mọ́ kí lọ fẹ́ para rẹ̀ sí ọlọ́ọ̀fẹ́ gbáwẹ̀ ìjọ àràfà wàláhì ọba sọ̀lọ̀ ọba jẹ sàárì ìwọ́dẹ̀rẹ̀ ọmọ oúnjẹ ní ọtọ̀ ọba jẹ sàárì ìgbà tó jẹ́ pé kìí sọ̀rọ̀ yẹn ìgbà tí èdè aago méjìlá ọba ní màá sì gbà bẹ́ẹ̀ ojú rẹ̀ ti mú ojú wọ́n ti rọ́ọ̀ṣẹ́ lọ́sọ̀ọ̀sọ̀ kí ló dé àkọjẹ́ látàlẹ́ àná ni olówó oúnjẹ sàrí lọ́ba sùn lọ à dọ́tọ̀ ni yóò jẹun afẹ́ fún lábẹ́rẹ́ ọba jẹun wà lẹ́ ọ̀fẹ́ gbà ṣùgbọ́n fún ìkan ọ̀gbà ọlọ́run fún ọ lẹ́sìn ẹlòmíì tí ọba ti wá rí àjìnà fún ìkan ó lè lóun ọparọ òun ní owó ó lè lójú ọmọ tí òun yà lọ sápamọ́ sẹ́kù táwọn ti wá bọ̀ òun náà wà rọ yín yóò wà dé sábàkà àṣírí ọ̀wà túbẹ̀ alájà àríyí túrọ̀lá ẹ̀rí mi ní èrò pọ̀ èrò dẹ̀ èrò ní òbí wa òkú òní èkó ni. nígbà wá rí páwọn lálàgbìdé àwọn náà ti rọ eyín wọ́n ti ra sábà kábọ̀ mọ́tò bá wá gbé wọn àwọn náà bá ń ṣe báàríkà rẹ báàríkà rẹ òye báàríkà rẹ àṣewọ̀n kọjá nàìjíríà olójú ọmọ tí o wà lẹ́ ojú kíní tí ọ á ọ̀pọ̀ sí mọ́ ní ọdún yìí o so tó wá rẹ tí wọ́n bá dé màdínà majority alálàájì tilẹ̀ Yorùbá even ilẹ̀ Haúsá náà torí ilẹ̀ Haúsá lè mi bá lọ Màdínà lọ́pọ̀lọpọ̀ wa máa dé sí sórí Màdínà kò ṣiṣẹ́ ájì kankan ní Màdínà ṣùgbọ́n Màdínà àwọn oore ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkọ́kọ́ kódà tó o bá dé Màdínà gbà mí tó o bá ní ímánì ò ní mọ̀gbà tó o máa sọkún. mo tó ń wo fídíò kan lánàá àbí ìjẹta ni nínú Ramadan yìí bàbá yẹn dẹ̀ ń sunkún lóde ní sàárẹ̀ ànábì àwọn èèyàn ń bẹ lágbàáyé tó jẹ́ pé kìí sáwọn tó ń ṣe ṣíríkù owó ìjọba Saudi tiẹ̀ ti pákéèjì ẹ̀ ò lè fọwọ́ kan sàárẹ̀ ànábì ò lè faṣọ kan tọ́ọ̀bù àsọpọ̀ fẹ́ di sawọ́rò àti wùlẹ́mọ̀ sọ̀ǹgbọ́n mi dáadáa àwọn kan bá débi sàárẹ̀ ànábì yẹn Assalamu alayka ya رسول الله، lẹ́ẹ̀lómi ń sunkún pé á ìdẹ̀wà àbánàbí láyé. Ìmọ̀nì ni ó àtò sálámà àbám sálámà á sálámà sábùbá kiri. Apá ọ̀tọ́ ànàbí sallallahu alaihi wasallam ibẹ̀ náà sin Abubakar sí. Apá àlàáfíà iná sí Umaru sí denmark àwọn àyè yẹn ti wà níbẹ̀ tó ti rí pé ibi wọ́n ṣe ànábì sílẹ̀ o àbúbákẹ́ lápò ọ̀gbọ́n owó mọ́rùn a máa ń sálámà sí wọn. àyè kan bẹ nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam rọ́ọ̀bọ̀ sórí rọ́ọ̀bọ̀ yẹn bó débẹ̀ lóru àwọn security tí èbá Saudi lẹ́tọ̀ gan àwọn security wọn ni bíbẹ̀ kọ́ àwọn èèyàn fẹ́ tẹ̀ra wọn pa rọ́ọ̀bọ̀ yẹn àyè gbígbàdúrà ni ó ní connection pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ní sánmà wọ́n fẹ́ ká máa ṣe náà fílà aráka méjì bẹ́ ààbẹ̀ lọ sọ wá rí ẹlòmíì ó wà gírídì bí ẹ ń pọ̀ nìkan ní kákó gbogbo gbígbà àdúrà fún security wọn yà hajj yà hajj harric harric àwọn ó sọ pé alálàájì ẹkọ bẹ ẹyin náà ẹmú ẹmú ẹmú so wọn ti ní wọn ò lè o torí wọn nìkan kọ́ ọ fẹ́ ṣe lọ́hùn níbẹ̀ rọ́bọ̀ yẹn bẹ́ẹ̀bẹ̀ ọjọ́ pé twenty four seven ibẹ̀ máa ń ṣe kíni o ibẹ̀ máa ń di ni. ìyẹn nìkan tó kọ́ ziyarot a wàhálà ìtọ́ba wà Mádínà àwọn àyè ń bẹ páàsì ziyara téèyàn máa sun ẹkú ibi tí wọ́n sin àwọn òkú àwọn sàbẹ̀sì adébẹ̀ mọ́sálásí Kùbá mọ́sídù kìbùlàtàínì mọ́sálásí oníkíbùlà méjì tánàbí sallallahu alaihi wasallam kí òun bẹ̀ gbogbo àwọn àyè yẹn pọ̀ àwọn ibi tó ká ti sọnù àwọn ibi tí Usman lọ́wọ́ ọlọ́run sàjẹ̀kálukú ọkọjá báwọn èèyàn rí lọ tó bá mú wa dé gbogbo àwọn àyè kan Mádínà o ò ní mọ̀ gbà téèyàn bá ráwọ̀ tó mọ̀ nípa ìtàn Islam tó bá ń ṣàlàyé fún ọ o ni tó mọ̀ sọ̀kọ̀ pé á àwọn sàábé àwọn kan náà tó ń bẹ ní mọ́kà nígbà tá a tó mi ń bòde lójú wa ṣùgbọ́n wọ́n ọba fẹ́ lọ ṣe ájì wà á ti mú láhájà wálé àní àti ájì rẹ àti òmúra rẹ àti mú ọlọ́run ní ẹ pé dáadáa àáfàá wa ní àṣẹ ìtú bí ìmọ̀ tàmọ̀táìmì àti ájì àti múra ẹ ṣe kó pé pérépéré ẹ ṣe kó ṣe kí ni kó pé pérépéré bàbá ní kí ni ìtumọ̀ kó pé wọ́n ní wàhálà bàbá sọ́lé àlùfèmí nínú tẹ̀síìrì wọn wọ́n ní wàhálà yẹ́ṣmúlù kàmọ́làlà àfọ̀álì في زمن muhaddaf وكذلك sífàtàlẹ̀ hajj wà lọ́rùmọ́rọ́tì wọ́n ní sọ orí kí ájì yín ó pè yìí ó kó sínú kí ájì yín kó ṣe gbélé kó pé ó kó sínú àwọn iṣẹ́ hajj rights àlàfáàn àwọn deeds actions practices rights àwọn iṣẹ́ kan bẹ tá a máa ń ṣe tó sì tún ní azaman almohadad ó ní àsìkò gbèdéke àsìkò tá a gbọ́dọ̀ fi ṣe kò gbọ́dọ̀ kọjá àsìkò yẹn ẹ ṣe bẹ́ẹ̀ bákan náà ó tún kó sínú sífàtàlà hajj ìròyìn bá ṣe máa ń ṣe ájì wàlúùmúra yàtọ̀ wàlúkéde wàlúùmúra ìròyìn bí wọ́n ṣe ń ṣe múra náà ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ kó pé bàbá wa ń sọ pé ara ẹ̀ náà ni à ń tẹ̀kú nà mọ̀ wá fákọ̀ tán tàmọ́mọ̀ mọ̀ wá fákọ̀ lìmọ́ kánà nàbí yìí sallallahu alaihi wasallam yẹ kú mọ̀ bí. àṣewọ́pọ̀ ọ̀fẹ́ gbà ládàá lọ́dọ̀ ọlọ́run ájì rẹ ọdọ́dọ́ wà nípa pẹ̀lú bánàbí bó ṣe ṣe ájì àti bó ṣe ṣe umura. Àfáà nípa báwọn gbogbo eléyìí, ájì tó máa wà níbàámu pẹ̀lú tọ́lọ́ pẹ̀lú tànábì sallallahu alaihi wasallam. Àwo kí ni iṣẹ́ tó wà níbẹ̀? Ibo náà ti ní àṣẹ ìgbà wo náà ní a ṣe ààyè wo náà ti ní a ṣe a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni lílá ẹ wá ṣe múkúlì sí náà lílá ẹjẹ́ ọjọ́ torí ìtọ́lọ́run nìkan ṣoṣo ẹ má ṣe nítorí táìtù ẹ má ṣe nítorí eyín ìyẹn ni mo sọ wá sọ fáwọn èèyàn wá lẹ̀ Yorùbá tó bá dé Mádínà Mádínà wọn kọ́ máa dé pé ìdáradí o ọmọ tákọ́ máa ń ṣe èyí wà lẹ́ẹ̀kọ́ sí owó àwọn a àjọ ní South Africa tó tẹ̀lé wọn nọ́mà góòlù bá ti dé bí èyí à kí láadé àfi bí ẹni pé ara àrùkánú ara àfààlù lè hajj tó bá béèrè pé ara ṣe hajj nílẹ̀ Yorùbá nọ́mbà wọ́n pààrọ̀ eyín mọ́kà sẹ́ńtì ọ̀lọ́ hajj ò lè pààrọ̀ eyín rí àìmọye àwọn ọmọ aṣẹ́wó ní ui àwọn ọmọ aṣẹ́wó ń bàdàn wá bí tí wọ́n lọ ájì tí wọ́n ti yọ eyín góòlù torí náà gbogbo àwa tá a lọ ájì ẹja tá nìyẹn wá ṣe ọlọ́run kó gbà ọlọ́run wá ní fàáyín òṣùṣírí tó fámásítà ìsàrọ̀ mí náà láhàdì àtúbọ̀ sínú àlàyé mi sóòrẹ́ ń tọ́ bá lọ ṣe ájì a ní ẹ̀ràn àdáyá ẹran kí la pè ẹran àdáyá tá a máa ń pa sórí àti máa ń sanwó yẹn mọ́ iṣẹ́ ájì wọ́n ti sin owó yẹn mọ́ pé ájì iye báyìí ẹran iye báyìí rẹ̀ programu báyìí iye báyìí three star hotel iye báyìí four star hotel so iye owó tó o bá san náà ni iye pákéjì tí wọ́n fò nínú nǹkan tí wàá máa ń ṣẹlẹ̀ tá a bá ń ṣe ájì jọ̀ọ́ farabalẹ̀ dáadáa nígbà tí gbogbo àwa alálàájì tá a bá ti gòkè àràfá mo ti sọ ní tẹ̀síìrì tá a ṣe kẹ́yìn mọ́gíríbì ó tó bá wa láràfá ṣùgbọ́n àgbọ̀dọ̀ kí mọ́gíríbì bẹ́ẹ̀ ibo mo láti kí mọ́gíríbì owó mọ́sílẹ̀ nípa ọkàrí ìwọ̀n bá mi lọ ọlọ́run yóò ti lọ ájì òun bá mi lọ pé èmi náà fẹ́ lọ ájì Muzdalifa ibẹ̀ láásùn ibẹ̀ láti kí Maghrib àti ìṣà Muzdalifa yẹn láwà wà á kí Maghrib ìṣà subuhi ìrun sọ̀látùlù fájìrì ìrun àsọ̀bá á kí bẹ́ẹ̀ ìgbà tó rùn bá wá wọ̀ láàtò kó bẹ́ẹ̀ á máa wá sa òkúta Lasa páàlò olè ní jámúrà wọ́n á máa tí mò gbọ́rọ̀ ọlọ́run bá ju òkúta tán á padà sábẹ́ tẹ́ǹtì wa ní mẹ́nà by that time àwọn ẹran wa wọn ti máa bá wa pa torí tó bá fẹ́ pa ẹran bíi four million nìkan gbogbo bẹ̀yẹn ẹ̀jẹ̀ ni wọ́n máa sàn Saudi Arabia ti fáwọn yẹn ibi tí wọn tán bá pa tán bí wọ́n ó ṣe pín èyí tí ó dáwọ́ countries ilé lágbàáyé ṣùgbọ́n gbà yá nàbí àṣàlà sọ̀rọ̀ pé èèyàn ti ń ṣe ájì bóyá náà wọ two hundred àbí five hundred kìí ṣe olú kìí ṣe million kìí ṣe in millions ọlọ́run àdúgbò ọlọ́run àti sànàbí àtàwọn sàbílẹ̀ sàrí wọ islam, tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn díẹ̀ ló ti wá di millions ṣùgbọ́n millions ti wá ààtún fẹ́ẹ̀ ní fún nú tó ọ́ndrẹ́dì tiwọn mílíọ̀nsì tiwa lónìí ọlọ́mọ́sí bí tánàbí sọ́nù àdíìsì pé a pọ̀ bí rọ̀tìrọ̀tì àgbàrá bá a ṣe wá pọ̀ tó àwọn ọ̀tá ó máa fi wá pani táwọn sàbẹ̀ béèrè pé ṣé mùsùlùmí kílà sáà kéré ń jọ́ náà ni ànábì ni àkéré ṣe pé wọ́n kéré mùsùlùmí ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá ò tó máa fi wọ́n máa wọ́n máa fi wá ní torí kíni o torí àdánwò méjì àlùwálù kíni àlùwálù yẹn àfà ọ̀ọ́mà ni túbù dúníyà wàkàrọ̀ yíyá òkùnrin a nífẹ̀ẹ́ ayé àdẹ̀nífẹ́ kù ọ̀rọ̀ ọjọ́ mi lè alimoyim kò rọrùn kọjá pa pa ẹran 4 million àwọn tó ṣe ájì máa ń tóbi 4 million ó kéré ju 2 million ó ṣe ájì lọ́dọọdún ètò ẹran yẹn ti wà nílẹ̀ ṣùgbọ́n nígbà ayé ànábì àwọn kèfèrí wọn a máa lọ sẹ́rí àwọn mùsùlùmí pé wọ́n bí yín dákẹ́ ẹ̀rọ mọ́kà Ah, sórí gbogbo tí mò ń sọ ìpé èèyàn bá kà náà tán ilé òsè ẹ bá bú àwọn sàábé wà lẹ́ ọ̀tá ọlọ́run ọ̀tá ọlọ́run ọ̀tá ànàbí ilẹ̀ tí bá ń bú sàábé olórí ìbú ilẹ̀ tí bá ń bú sàábé lọ́kàtà àwọn sàábé àwọn sàábé yìí wọ́n fojú wí náà wàhálà nítorí Islam ọlọ́run wá ní fa in ó kú sírí tó tí wọ́n bá dènà mọ́ yín àṣẹ àìsọ̀dájú tó ń ánìlùsúlì ìlálíbẹ́ìtì àfáwà ibùdó kẹfì ọlọ́gbà nìsanwó lẹ́sàárẹ̀ nínú tẹ̀síìrì wọn wọ́n lọ́lọ́ ọ̀nù bàbá sẹ́lẹ̀ mọ́ yín wọ́n dá yín lọ́nà wọ́n ṣẹ́ yín lórí padà wọ́n jẹ́ ráyè dé kàábà tẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ ẹsẹ̀ ájì àti gbogbo àwọn erékùsù mẹ́kà tẹ́ẹ̀tì pé iṣẹ́ ájì yín wọ́n wá wọ́n dì yín lọ́wọ́ wọ́n sẹ́ yín lórí padà adẹ̀lẹ́ máa pa ẹran ọlọ́run ní tọ́ba rí bẹ́ẹ̀ fàmọ́sítáì sọ̀rọ̀ mí náà làhàdí fàmọ́sítáì sọ̀rọ̀ mí náà làhàdí wàmọ́ sáyé sáwọ́ nínú àlàá níyì ọlọ́run lè tọ́ bá ti rọrùn nínú ẹran tẹ́ ẹ fẹ́ pa òun náà ní ká ẹ ṣe kí ni o òun náà ní ká ẹ ṣe kí ni ìtumọ̀ eléyìí ẹ láǹfààní àti dé ibi tó yẹ ká ẹ ti pẹran ọ̀rọ̀ mi yàtọ̀ òye ààyè tó yẹ ká ẹ ti pẹran àwọn ọ̀tá ọlọ́run kò jẹ́ débẹ̀ sórí ká ń sọ wẹ́rẹ́ yìí tí wọ́n fi ń rẹ́rìn yìí ètò gba omi lójú àwọn sàábé ni torí pé jọ́nà bàálù kọ́ làwọn ń lò lónìí alálàájì ìgbádùn bàálù nígbàdàn yìí gan àwọn bàbá wa kan bẹ tọ́jà pé wọ́n rinṣẹ̀ lọ mọ́kà wàláì mọ́kà táwọn èèyàn wá sọ di àárọ̀ yín ṣé wọ́n tó ọba àrẹsẹ̀ lọ mọ́kà torí ẹ̀ ọba tí nǹkan ọba ta sí ọlọ́mọlọ ṣé yín lọ́kọ̀ lọ́mọ ọlọ́mọ ìdínà àwọn bàbá tánrẹsẹ̀ lọ yẹ á ah, ọlọ́mọba ní kẹwọn o wàláì tí mò ń rò lẹ́mìí pẹ̀lú àwọn àdíìsì kan tá a kà ní pé ládàá àwọn ti tù wá lọ ọlọ́mọba ní fi wọ́n sálì jẹ́ náà fèrè dáúsà ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tó bá já sí páàmù àrẹsẹ̀ lọ mọ́kà ni ọkàn mi ọ̀sọ́ bẹ́ẹ̀ kú àwọn jẹ̀mọ́ àárọ̀ yé ìwọ́n lọ mọ́kà wọn ò lè lọ mọ́kà torí wọn lọ torí ọlọ́run torí èyí ni torí èyí ni ṣe wá ní ìṣẹ̀lọ màárọ̀ ń bàdàn àwọn bàbá ajó ní ìrìnsẹ̀ lọ kèé ṣe torí èyí torí ìtàwáàfù torí sàfà àti mọ́ríwà torí àràfà torí mùsẹ̀lífà torí jamura torí mìnà torí kẹ́lẹ́ ṣiṣẹ́ ájì láṣẹ pé ìwọ́tọ̀ wà rìnṣẹ́ lọ tó oṣù mẹ́fà rìn lọ oṣù mẹ́fà rìn lòjọ́ èyí lọ́mọ gbé bọ̀ ọlọ́run ní fàáyín ní òkú sírí tó àní tí wọ́n bá sílé máa yín wọ́n sẹ́nà máa yín wọ́n sẹ́rí yín padà wọn jẹ́ ráyè débi tó yẹ kẹ́ẹ̀dé fámásá ìsàrọ̀ ní àlàáde ọlọ́run ní sẹ́yìn rí ètò bá ti rọ̀lẹ́ lọ́rùn nínú ẹran tá a máa ń pa ẹran àdáyá táwọn alálàájì máa ń pa yẹn sọ̀rọ̀ mi yà bí òye ní ìsìn ọlọ́run ní ẹ pa síbi tó bá ti rọ̀rùn àáfàá wa ń ṣàlàyé lọ àáfàá wa ibùdó kẹfì wọ́n ní wà láhàdà ìtafakọ̀lẹ̀ ọ̀làmà àlá anna ṣòro àbẹ̀làhájì wà lọ́rùmọ́rọ́ múlùzàmù bàbá ní sórí ká bẹ̀rẹ̀ ẹsẹ̀ ájì pé ẹjẹ́ bẹ̀rẹ̀ mò ń rìn lọ ni mò ń lọ ni ọ̀kadà lọ ọkọ̀ ojú omi lọ bàálù náà fẹ́ lọ kéèyàn ó ti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mi yá bí ó yẹ ní ìsìn kéèyàn ọkọ́ bẹ̀rẹ̀ pé mò ń lọ ájì o mò ń lọ ájì bàbá ní mólìsàm nǹkan tó pọn dandan ní fún mùsùlùmí sàwa ń kí làbí wùjú bìlẹ̀ ọmọrátì áwùbí stèlì ha àfọwọ́ ẹgbẹ́ kẹfì ìwọ́n ti wọ́n mọ́ sálà ní ìbáyìí kí n ṣàlàyé irú ọ̀rọ̀ míì náà yanjú lọ ó rí i pé ájì ẹnu kò lórí pé ọ̀ranyàn ni ọ̀ranyàn ni kí ni o ájì ṣùgbọ́n wúmúra òun èso ọ̀ranyàn àbọ̀ranyàn ni khilaf indal fuqaha lọ́dọ̀ àwọn àáfàá ẹnu wọn ò kò ẹnu wọn ò ṣe kí ni kòkò àwọn kan rí umura sọ̀rọ̀ yẹn àwọn kan rí sí mustahabu ọjọ́ rẹ̀ yẹn o ọjẹ́ mustahabu o bó ṣe jọ́rọ̀ méjì lọ́dọ̀ àwọn onímọ̀ àníṣe lánìyàn wípé lánìyàn pé èmi náà fẹ́ bẹ̀rẹ̀ ájì mo sì fẹ́ bẹ̀rẹ̀ umura mo fẹ́ bẹ̀rẹ̀ ájì mo fẹ́ bẹ̀rẹ̀ umura ọwọ́ aráyè èdè káàbá o ọ̀rọ̀ ayé èdè bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé èdè mìíràn o ọ̀rọ̀ ayé èdè bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé èdè aráàfá o ọ̀rọ̀ ayé èdè bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé èdè sáfà àti mọ́ríwá o ọ̀rọ̀ ayé èdè bẹ́ẹ̀ ọwọ́ ọkọ̀ tiẹ̀ ti bẹ̀rẹ̀ ọgbà ládàá lọ́dọ̀ ọ̀dọ̀ àfáàní tó bá wá ṣẹlẹ̀ pé ẹ̀yin mùsùlùmí ẹ fẹ́ lọ sí ájì wọn àjẹ́ ráyè wọlé àbí ìtumọ̀ kejì ẹ̀tì ẹ̀tì wọlé ṣùgbọ́n mo ní ìtò mo ní ìtò áńdì tí máa ń lè ha wọn wá díẹ̀ parí iṣẹ́ àjọyẹ ẹ ti ṣe múra ẹ sàfà àti wọn rúwà ẹ ti wà mìnà ẹ gba mìnà bọ́ sáràfà ìjẹ́kẹ́ ẹ lọ́jọ́ sunmúzẹ́lì fà náà bá lè yín kábàkábà ẹ kọ́ sí lọ́jọ́ ẹ padà ọ̀sẹ̀ ájì lọ́dún yìí ẹ̀ẹ́dẹ̀ tí ìparí iṣẹ́ ájì ẹran tẹ́ ẹ mú dání ẹ mú mú lọ ní ẹ pa ẹran yẹn níbi tó bá rọ̀yìn lọ́rùn ìdájọ́ tó lọ ń mú wáyé nígbà kó o fi lè mọ wàhálà táwọn sàábé kojú wọ́n tó fẹ́ ṣe ájì àwọn ọ̀tá ọlọ́run tó ń lé wọn kàbàkàbà ó jẹ́ kó máa bà wá ń lónìí pé ìjọ́ òlọ́rọ̀ ájì wá di sẹrímọ́nì wà lẹ́yìn tó jẹ́ pé àwọn sàábé ìfẹ́ ọlọ́run náà fi lọ ṣe ìlọ́lọ́wọ́ bá ń sọ yìí tí wọ́n mọ̀ní tó án ìtìmáàmì ha wọ́n jẹ́ parí iṣẹ́ ájì <clears throat> wọ́n hàn náà fún yín you are deprived àwọn kèfèrí níjọ́ náà lọ́ndẹ̀rẹ̀ àwọn kèfèrí pọ̀ ọ̀lẹ náà ni wọ́n ṣùgbọ́n wọ́n lágbára ju mùsùlùmí lọ́jọ́ náà ọlọ́run ní tó bá wá rí bẹ́ẹ̀ fa alẹ́ ìkùn bàbá sọ́lù tèmi ní pé ìtumọ̀ fàyín òṣòṣì ìtàn tó bá jẹ́ pé wọ́n sé náà mọ̀ yín wọ́n sé lé mọ̀ yín wọ́n à jẹ́ ríṣẹ́ àjìyàn pé fàmásítà ìsárọ̀ náà làhádì yìí àṣẹ fa alẹ́ ìkùn mọ́tà yá sárọ̀ náà làhádì yìí sẹ́ẹ̀rí tó bá ti ròyìn lọ́rùn nínú ẹran àdáyá tá a máa pa láwa tá a bá ṣe iṣẹ́ ájì òun náà ni o kí wá lẹ́ran àdáyá irú ẹran táwa tá a lọ ṣe ájì ìdájọ́ ẹran tá a máa pa fún léyá toríjọ́ táwa bá ń pẹran léyá àwọn alálàájì náà ń pa jù wọn tó bá jẹ́ ràkúnmí yóò ti pọ́dún márùn-ún tọba bá jẹ́ màálù yóò ti pọ́dún méjì tó jẹ́ ewúrẹ́ òbúkọ abo ewúrẹ́ ọgbọ́dọ̀ pọ́dún kan tó wá jẹ́ àgbò ìdájọ́ méjìlá ni ó lè jọ́dún kan ó sì lè jẹ́ oṣù mẹ́fà so ìdájọ́ ẹ̀nu àáfàá ní wa wá rí bẹ́ẹ̀ ẹ wàá nínú àwọn ẹran àdáyá tá a máa pa yẹn ẹ pa sáàyè tó bá rọ̀ yín lọ́rùn nígbà táwọn kèfèrí tí wọn ò jẹ́ kẹ́ ẹ lọ rí iṣẹ́ àjò parí yẹn ọlọ́wọ́ tó sọ ìdájọ́ míì wà látàlì kúrú hátà ayẹ̀wòrò lọ́lá bí ń là ó ah ìdájọ́ mi mo ń sọ lẹ́ẹ̀kan pé tá a bá ti sọ white aṣọ ìhìrá ara àdájọ́ nọmba one ọ̀gbọ́dọ̀ gé ìkànnà ìwọ tó o bá ti lè wọ sọ ìhìrá ọ̀gbọ́dọ̀ gé ìkànnà ọ̀gbọ́dọ̀ fárun abíyá ọ̀gbọ́dọ̀ tàpá àrùn gbà irun mú irun orí irun abẹ́ gbogbo lára rẹ̀ ò gbọ́dọ̀ tàpá rẹ̀ ṣùgbọ́n tá a bá ti parí umura hmm, a parí àràfà a ti sun mọ́sẹ̀lífà òòrùn yọba wa ń bẹ̀ a ti lọ ju ògo jámúrà àwa padà sí Mínà ìjọ yẹn náà ni gbogbo ẹ̀yẹn tẹ̀ ìsálálà àjì lẹ́yìn náà máa lọ yídì tẹ́ máa pẹran òkú àwa táwa ń ṣe ájì lọ́wọ́ àti ìfarí wa bá pẹ̀lú májẹ̀mú pé ó dá wa lójú pé àwọn tó máa ń kọ̀yàn lájọ́ ni ẹ̀yin alálàájì ẹ̀ lè fárí báyìí o ẹran àdáyá yín wọ́n ti ṣètò rẹ̀ wọ́n ti ń pa o torí pé wọn ò fẹ́ ká fárí tètò ẹran àdáyá ẹran tá a máa pa yẹn tí ó fi ṣe kéde o tí ó fi lè tuma ṣùgbọ́n ẹ̀yin mùsùlùmí tó tànà bíi tọ́lọ̀ ń sọ àyà ìkalẹ̀ tó o bá wọn tójú ànábì rí ni ọ̀rọ̀ ajé ò ní di celebrity kò ní di ceremony nígbà wo lànàbì ráyè pé wá dé ní ájì à ń lọ jímọ̀ ájì jímọ̀ ájì ìtọ́ wà ní súnà ní pé wọ́n tó dé ní ájì ó lè pa ẹran kó o fáwọn tó bá ń wá kí ọ súnà sọ pé jọ jímọ̀ ẹnìkan yóò ẹni sọ ní ká mọ̀pá jọ jímọ̀ kò ní àmọ́pa ṣùgbọ́n wáìtì gbogbo ẹ̀yà láti wá sọ jíjọ jímọ̀ báyìí ẹ̀yin àfáà náà dẹ̀ rí sí tọ́ nọ́mà pé táwọn èèyàn bá ti á lọ ájì ìjọ jímọ̀ wọ́n wà sẹ̀sẹ̀ tẹ̀lé wọn lọ́dọ̀ máàmù wọ́n wà wálé wọ́n tó sọ dìnàwó mi àwọn yàrá kálà jì alájì ó tún máa polówó bí bàtà alájì ń ṣe náwó èyí tí súnà sọ wọn ò ní ọsọ dìnàwó torí pé wọ́n tọ́ ẹ̀sẹ̀ dé ní ájí àwọn èèyàn máa wá kí ọ ó dẹ̀ nà máa kó máa fún ọ ní nǹkan ẹgbẹ̀rún ìkìrí o ẹ̀wà tó gba búrẹ́dì sí ẹ̀wà gba omi sàmùsẹ́mì ká lè máa rí nǹkan fi panu ọmọ bá wà bọ́rí ṣẹ̀rí àyọ̀ǹda tá a bá dé ní ájí ká pa ẹran kìí ṣe bí dáa ṣùgbọ́n ìtawà ń sọ ni pé wáìtẹ́ sọ jíjọ jímọ̀ èèyàn dé ní ají monday sáwọn èèyàn ní wá kí láti monday sí friday everton tọ̀sẹ̀ ó lè pàtì ẹ̀jọ́ ọdún tó bá bẹ̀ pátọ́ fáwọn èèyàn wọn ò ní kẹ́ ẹ̀ tẹ̀lé lọ ọlọ́run adúpẹ́ táwa náà ti lọ ají èèyàn wọ́n tẹ̀lé mi lọ ají nígbà àbúrò wa kan bẹ́ẹ̀ kò sáà alájí ìjọ wo lẹ́sẹ̀ jí máa jí mo ní jí máa jí kù sunday christmas èwo ní jẹ́ jí máa jí. ita alagbara àwọn ẹran tó súnmọ́ wá ti ra àwọn èèyàn wá kí wa dẹ̀ jẹ bisikíìtì wọ́n jẹ tán lágbára èmi tí mo dé ní àjì lónìí kọ́lọ̀ forí dé kọ́kọ́ ọ̀rọ̀ kẹ́mi láì jí ìjọ kejì mo ti rìn súnmù tó kí sí mímú fún un mo dé ní lálẹ́ mo sì <laughs> àwọn alájíyàwó agha kan wá kí mi ní a, ogun àfà ètí mo lè wà ní ọ̀rẹ́ méjì lè bàbá àmọ́ wà ń bẹ̀ wọ́n wá ń kí ẹsẹ̀ o adùn ọkàrí o ẹ̀sìn wa tèbí ọ̀rọ̀ ájì là ń ká wa pé àtàwọn sàbẹ̀ wàhálà ni wọ́n fi ṣe. ọlọ́wọ́ ni wà látàlí kúrú hátà lọ́la á bí yorùbá ẹ̀ fa orí yìí o. tẹ́ẹ̀fì rí dájú pé ẹran àdáyá ẹran tẹ́ẹ̀fẹ́ fi pa ájì ẹran yẹn ṣe kí ni o ó ti dé ààyè ibi tí wọ́n ó ti pa mo rò pé yẹn clear àbí ò clear àáfàá wa wá ń ṣàlàyé fún wa ó lè túmọ̀ sí wípé ẹran yẹn kó débi tí wọ́n ti pa lásìkò tọ́yẹ kan pa àsìkò wo láti máa pẹran àdáyá tóòrùn bá ti lè yọ tó ti wá move alákọ́dírì rúmọ́hín alákọ́dírì rúmọ́hín ó ti ṣe déédé ọrún fàkan bàbá wa sheikh alàlámà muhammadu sọlẹ̀ àlùfẹ́mẹ́ wọ́n ní ṣètúmọ̀ ẹ̀dógún nínú tíra àwọn ṣẹ́ríhù Riyadu Salihin ajẹ́pẹ́ tó rùn bá yọ tó ti move láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ ti lè pẹran léyá àbí bẹ́ẹ̀ kọ́ ààyè tẹ́ ẹ ti fẹ́ pa ní yẹ́wùmọ̀lẹ̀ eid lọ́jọ́ ọdún ẹran ti rẹ́dì àwọn tí wọ́n pa ti rẹ́dì ètò pípa rẹ̀ ti lójútù ẹ̀yẹ̀ wá ẹ̀yin tẹ́ jálálà yìí ẹ fárí yín lọ ṣùgbẹ́yìn tí wọn ò jẹ́ parí iṣẹ́ ájì ọlọ́run wá ní ẹlọ́jọ́ oyè yìí o ẹ má fa orí yìí o ẹ má lẹ̀ fẹ́ gérun orí yìí o hátà kí ni o àtà yẹbúlógọ̀ láàbíyù màhìlà tí ó fi di pé ẹran tẹ́ ẹ fẹ́ pa yẹn ah, àsìkò tẹ́ fẹ́ pa ààyè tẹ́ fẹ́ pa gbogbo ẹ̀ tí lójútùú ibi láti stop lẹ́nu pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run a tún ṣàlàyé lọ́la a wà débi ẹni tó jẹ́ pé ara rẹ̀ ọ̀yá kò lè fárí àbá ìsàn kan ṣe lórí kò lè fárí ara ń tá a sì gbọ́dọ̀ ṣe tá a bá lọ ṣe ájì á fárí nígbà tá a bá parí àràfà músẹ́lì fàjámúra agbọ́dọ̀ fàwọn tẹ́lítọ̀ wo ṣe ìlú ọba di ọ̀la a máa ṣàlàyé lọ ọlọ́run gbogbo àwọn tí lọ sí ágìlì twenty twenty seven ọlọ́run gbà lẹ́sìn fún wọn èèyàn díẹ̀ ni ó lè lọ sí ágìlì ọdún yìí àwọn òfin tíjọba sáúdí gbélélẹ̀ owó fẹ́ nípa díẹ̀ abẹ́lọ́ ìtọ́wá yẹ ká chéǹjì bẹ́ẹ̀ tí nǹkan ó tún fi rọrùn ọlọ́njẹun lè chéǹjì ọlọ́njọ́pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ ọlọ́njẹun lè lọ ẹlòmíì tí ó rò fún wọn lọ gan bí irú àwọn abájọ ọlọ́dá wa náà lọ ṣùgbọ́n àwọn kan bẹ ó ti dá wọn lójú pé àwọn ń lọ ọlọ́mọdé ààrẹ ò ṣe wọn wọ́n jẹ wọn ló àwọn kan bẹ owó wọn pé kò pé wọ́n ń ṣe iyèméjì sílé iṣẹ́ ájìdì báwọn sanwó sáwọn orí slọ́ọ̀tì àwọn òde rí wọn ò mọ́ra wọn gbogbo orú wọn náà ọlọ́njọ́ rọrùn fún wọn ọlọ́run wá pàtàkì jù gbogbo ohun tí ọba á jí jẹ torí ẹ̀ tó bá ti lọ ájì rọ́jà kàyà omi ń wà làdá tí wú òmò bí ọjọ́ tí ìyá rẹ̀ bí òun ni ó sì padà sórílẹ̀-èdè bí wọ́n ti bí gbogbo àwọn alálàájì tí ọba jẹ ájì tí ọba ṣe ájì wọn jẹ ẹbọ kúfúrú ìkọtọ ọlọmọdé ọlọ́run fún ọ gbogbo nǹkan táwa náà ń ṣe nínú ìjọsìn gbogbo tí ó bàjẹ́ ọlọ́mọdé a lè ṣe o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa alaykum